الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أدعوك الله أتريني يتولى فون أسواجنا نبي محمد ọlọ́run kí ó gbá ohun tí a kí ọmọ sí rí ní àkìgbà ọlọ́run kí ó gbá wẹwa ọgbà ìbádà wa wọ́n láti rúkọ láàjẹ́ pẹ̀rẹ̀ ah, a bẹ̀rẹ̀ láti ayà 246 246 ní Suratul Baqarah ọlọ́run bá ń sọ báyìí a'udhu billahi minash shaitanir rajim ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى من بعد موسى إذ قالوا لنبي لهم ابعث لنا ملكا نقاتل في سبيل الله قال هل عصيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا وقد أخرجنا من ديارنا وأبنائنا فلما كتب عليهم القتال تولوا إلا قليلا منهم والله عليم بالظالمين ألم ترى إلى الملأ من بني إسرائيل أولي هو عجوكا àwọn Joabi nínú ọmọ Israel min ba'di Musa tí wọ́n wá lẹ́yìn ànábì Musa idh qalu linabiyyin lahum ib'ath lana malikan nuqatil fi sabilillah nígbà tí wọ́n sọ fún ànábì wọn wọ́n sọ fún ànábì wọn pé báwa ni ọba tí ó máa lídi wa lọ sógun a fi jagun sójú ọ̀nà ọlọ́run eléyìí fi ń yé pé ìjọ ọgbọ́dọ̀ wà láìlú lórí ìlú ọgbọ́dọ̀ wà láìlú lórí ìlú tó bá wà tí ò lórí gbogbo ẹjíjí kí ni ni ẹ ó di ni ìlú gbọdọ wà kó sì ní kíni kò ní olórí <coughs> lọ́fà tí ọ̀kan náà àwọn olùrẹ̀sìn àfóòlù náà àwọn ọ̀jọ̀gbọ́n olórin ó ní láyásílò òmìnà sùfọ́ ọdọ́ lásọ̀rọ̀ tẹ́lẹ̀ ohun wà lásọ̀rọ̀ tẹ́ ó ní àwọn ohun ilé ìgbádùn wọn ò sì lè ìdí ò lè fararọ gbàrọ gùdù ni ó mọ̀ tí ó bá ti sí èèyàn gidi láàrin kí ò sẹ́ni tó lè máa kọ̀ǹtró wọn wà látàrọ ọ̀tà ìdádùn hálùhù sáàdù kò wá lè sí èèyàn gidi tó bá jẹ́ pé aláìmọ̀kan ni wọ́n sí kí ni ni wọ́n lè jẹ àwọn fún apárá ìmọ̀kan ní bá lòdì àwọn èèyàn nǹkan ní lójútù ẹwọ dìdí ilé tó ńlá pálá ìmọ̀kan ṣe kíni tí ń lìdì ẹni gbogbo ṣe ń gbẹ́sẹ̀ ṣe ń tẹ́jọ bọ́lẹ̀ tí ó tí ò lójútù ó ti bó ṣe rí wọn afárá ìlú àtàwọlẹ̀ sàrọ́ọ̀tù kọ́wùmí àbùrọ̀hùn tí àwọn ẹni abiyì tí wọ́n bá yẹ pé àwọn ni wọ́n jẹ́ aláṣẹ náà aláàzáàkà amọ̀rọ̀ olùkọ́ omi fàzidáàdù ìdàgbàsókè ọmọ bá àwùjọ ìdàgbàsókè ọmọ dáwọ́ sì máa lékún ní dáadáa lórí sí mẹ́gbẹ̀wá ti ń rẹ̀ wàhálà eré wọ́n ó fi sọ pé táwọn mẹ́ta bá wà nínú àjò kó dúró ẹnìkan gbọdọ̀ jẹ́ kíní torí kí ó ti mọ́ kíní kí ó wọ́n ju wọ́n dẹrùkù ó gbọdọ̀ létò ìsìláàmù ló létò gbogbo nǹkan pẹ̀lú ètò ni torí ẹ̀ àwọn ẹni ti wà láì lórí, kò sì sí gbádùn fún wọn ará nàbí náà nàbí kó lè mọ́ lídì wa lọ sódù nùkọ́ọ̀tún fi sabilillah a jẹ́ pé gbogbo bí wọ́n bá jà náà ọwọ́rọ̀ jẹ́ kí ni fi sabilillah torí tọ́lọ́n ọwọ́rọ̀ jẹ́ torí tọ́lọ́n ìgbà wọ́n والرجل يقاتل رياء أيهما في سبيل الله ẹni tí ń jagun nítorí ẹbí nítorí ìran nítorí ẹgbẹ́ àtẹni tí ń jagun torí kárí ni èrò ní tó jọ́nà náà bá ń bẹ̀. àdẹ́bì èyí lọ sọ pé léyìí ọ̀dá léyìí ọ̀dá ọkàn ní máa ń kọ́ tálà nítakó ní kẹ́lí mọ́tò lọ́hùn ìyá lọ́ríyá fọwọ́ fi sabilillah ẹni tí bá ń jagun torí kí ẹ̀sìn ó lè máa lọ sókè torí ẹ̀sìn òun lọ́jà tó sójú ọ̀nà lọ ayé gbogbo ogun ìdílé ogun ìran ogun ìdì ẹ̀yàmẹ̀yà ogun òṣèlú ìgbòlóhùn ìkankínkan ìkankínkan nọ̀kọ́ọ́tú fi sabilillah àjàgùn kálímà jagun sójú ọ̀nà lọ kọ́ọ̀rù àṣẹ́ìtùn sí ẹ̀sìrò pé in kutiba alaykumul qitalu alla tuqatilu ṣé tí wọ́n bá sọ tí wọ́n bá sọ gbogbo ọ̀nà yẹn fún yín ṣé ẹ̀rí sọ pé ẹ̀rí sọ pé ẹ̀rí lè jàmá ṣé ẹ̀rí sá ṣé ẹ̀rí pé ẹ̀rí sá tọ́lọ̀ bá sọ gbogbo ọ̀nà yẹn lórí lórí qalu wa ma lana alla nuqatila fi sabilillah wọ́n ní kí ló dé kí ló dá wọ́tẹ̀ wá táwọn náà sí jọ́nà ọlọ́run وقد أخرجنا من ديارنا وأبنائنا آه wọ́n ti lé wọn pè nílùú wa àwọn ọmọ wa àwọn ìyá wa ń kó lẹ́rù àwọn nígbà tí ọba tẹ̀ sí tó ní kẹ̀kẹ́ gan èyí ògbọ́n tó láti jà pé a ó ti rí nì ọlọ́ni falamma kutiba alayhimul qitalu nígbà tọ́lọ̀ wá sí ogun lọ́rìn yẹn lé wọn lórí tàwàláwó wọ́n sá padà ilá pọ̀lú ìlà nínú àyàfà àwọn díẹ̀ nínú wọn àyàfi àwọn díẹ̀ nínú wọn wàlọ́rún àlímù bìzọ́ọ̀lẹ̀bí ọlọ́ọ̀bá òun ló mọ̀ nípa ó nípa àwọn alábòsí ọlọ́ọ̀bá Imam Ibn kasir rahimahullahu ta'ala wọn ní látọ̀dà bàṣákì a máa mọ́rọ̀ án kọ̀tádà wọ́n ní ànábì tí wọ́n sọ òun ní yíṣà ògbónù ní ọ̀nà ni àmì tó pé Yusuf gbọ́nà Yakub wọ́n ní gbogbo ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó jìnà sódòdó sóòtọ́ ni torí pé ìtàwò yìí ó ṣẹlẹ̀ lẹ́yìn ìrànẹ́bì Musa ni dásìkò tó pẹ́ gan wọ́n ní èyí tí wọ́n tí ráwọn sọ yẹn ìyẹn ṣe lásìkò ànábì wa Dáúd wọ́n ni tó sì wà láàrin àti Musa ó lé lẹ́gbẹ̀rún ọdún sọ bí àwọn ní òun yẹn mujahid ní samuwil ni anábì samuwil wọ́n lóhun al-muhim wáàbù bínú mùnẹ́bí òun náà ní samuwil ní bínú bala bínú alqama bínú tarkha bínú aliyahdi bínú bahram bínú alqama bínú maji bínú amrasa bínú azraya bínú sofiya bínú alqama bínú abi بن قارون بن يزهر بن فاهد بن لاوى بن يعقوب بن إسحاق بن إبراهيم الخليل وسطون أقول لهم يعقوب بن لاوى نوى وهب بن ملبي أتعى من غني وإن كان بنو إسرائيل بعد موسى عليه السلام على طريق الاستقامة مدة من الزمان àwọn ọmọ israẹli lẹ́yìn ànábì musa wọ́n sì dúró dédé láwọn àsìkò kan wọ́n dúró dọ́gbadọ́gba wọ́n wà lérí ẹsẹ̀ ànábì musa súnmọ́ ahdathu ahdatha lẹ́yìn náà wọ́n dá àwọn nǹkan kan lẹ̀ láwọn nǹkan tí ọ̀dà wà ábàdà bá dùn al-asnam apá kan wọ́n sí òsà ولم يزل بين أظهرهم من الأنبياء من يأمرهم بالمعروف وينهاه عن المنكر wọ́n ní kò sì yẹ láàrin wọn náà àwọn nínú ànẹ́bẹ̀ náà sí wọn láàrin wọn lẹ́ni tí ń pa á láti dáadáa tí ń kọ́ àbàjẹ́ fún wọn wàyí tí mo wà lẹ́ mẹ́nájì tàwọ̀rọ̀ tó ń tó wọn sí fún olè dótọ́ lórí mẹ́nájì tàwọ̀rọ̀ ìlà an fa'alu ma fa'alu tí wọ́n fi wá sí tí wọ́n sí fasallatọ̀ lọ́wọ́ àléhìm àjẹ́ àhùn ọlọ́run wá ní kí àwọn ọ̀tá wọn jẹ gàbálé wọn lórí Now, فَقَتَلُوا مِنْهُ مَقْتَلَةً عَظِيمًا wọ́n wá pa nínú wọn ní pípa tó pọ̀ wọ́n á sáré àwọn ẹ̀dá tó pọ̀ ni wọ́n mú lẹ́rú wọ́n á wọ́n gbà tó pọ̀ lọ́wọ́ wọn wọ́n lámì yakun áhàdùn yọkọ̀ tí lè ilẹ̀ ọkọlàbù àwọn ọ̀tá ìyẹnì kò ní bá yan ọjà àfikún ó borí wọn wọ́n وذلك أنه كان, كان عنده التوراة والتابوت àwọn ọmọ Ísírẹ́lì tẹ́lẹ̀ ẹnìkan ohun ní ẹnìkan ní bọ́mọ Ísírẹ́lì àti kúkúrú Ísírẹ́lì borí wọn tó dé kéèkéè ni tàwọ́rọ́ta ń bẹ lọ́dọ̀ wọn tàbótí náà ń bẹ àpótí ń bẹ ẹ̀pẹ́ àpótí ìtọ́bà lọ́dọ̀ wọn wọn wọ́n ní àkótí ti wà láti gbà tó ti pẹ́ wàkánà zárika maurufa da kọlafi an salafi ila musa alkelemi alaihissalatu wasalam wọ́n ní wọ́n jogún àkótí ni wọ́n jogún ẹ̀ títí tó fi di àsìkò ànábì musa falamu ya zalmi tamadin alabdolal wọ́n ní wọ́n wá apá kan àwọn lọ́balọ́ba wọ́n fi wá rí àpótí ìgbàlọ́ wọn níbi ogun kan tí wọ́n jà wọ́n á wọ́n gba àpótí wọ́n gba wọn wà láwọn fọ́dọ̀ ilà ẹn tó wá ha nínú òtó kan wa tó ìjà lẹ́bí nínú àwọn àna tí wọ́n máa ń jà lẹ́bí ọlọ́run ولم يبق من ثبت لاوى الذي يكون فيه الأنبياء إلا امرأة حامل من بالها وقد قتل كل <coughs> هو ìdílé ti láwá láwá tó jẹ́ wọn ti kí ni Yakub kò wá sí nínú wọn mọ́ ẹni tó lè jẹ́ àlẹ́bì àyàfi arábìnrin kan tó lérú fún ọkùnrin kan tí wọ́n ti pa wọ́n ní fa'áhàdúhá wọ́n wá mú obìnrin yìí فحبسوها في بيتي ووات ملكا ètò obìnrin yìí nìkan látọ́ ti pé kó lè bímọ ọkùnrin tí ó jẹ́ tí ó jẹ́ ọlọ́ níhà wọ́n wá sọ obìnrin yìí dáadáa wọ́n mójútó na bóyá Ọlọ́run lè ní ọmọ dápọ̀ ọmọkùnrin ní fún mi ọmọkùnrin ní fún mi Allahu laha wa wahabaha gulama ọlọ́wọ́ gbàdúrà rẹ̀ ó fọ ọmọkùnrin tá lọ́rẹ̀ fásàmìnátìrú Shamuel lọ́wọ́ sọmọ náà ní Shamuel ọsọ

ọlọ́run jí kọ́ yọrí dáadáa ọjọ́ sókè dáadáa falamma balagha sinna al-anbiya ìgbà tó ti tó dé ọjọ́ orí táwọn ẹ̀mọ́ ń jà níbi ọlọ́run awha Allahu ilayhi ọlọ́run ránṣẹ́ sí wa amarahu bid-da'wati ilayhi wa tawhidi ọlọ́run pálásẹ̀ kọ́ máa وطلبوا منه أن يقيم له مالكا يقاتل ما وعده قال بير قبا واربا تي أوام جابوا لين تام شبا وتام وكان الملك أيضا قد باد فيه يقول لي ولدي ما ولبا ما إلا إلا أفا سوكي أسي النبي جوكيني وجوبا له النبي جوبا له أيوة يا بني أفا أنا نبابا بنا إذا kètí ìsàsọ́jù ìsàsọ́dù torí pé wọ́n tó wá ń dúpé ànẹ́bì ní kọ́ bá wọn yan ọba ànẹ́bì rí a sọ pé ṣé hmm, ẹ sì lérò pé tí a bá yọba fún yín tọ́bá lógún yá sẹ̀ ní sáà mẹ́fẹ́wà ní kí lórí tí dáwọn níjà àwọn ọ̀tá tí wọ́n ti dọ́mọ́ àwọn wọ́n ti láwọn kò nínú wọ́n gbalẹ̀ àwọn wọ́n gbagbá àwọn àwọn àríjà àwọn ọjà mọ̀ gbà tọ́rọ̀ di tó dòkè dúró tán ó yẹ gíní wọ́n sá wọ́n sọ ẹ̀yí ká kárí àkànṣe ká tó ń dè nínú àǹfààní tí bàbá sí nínú fún wa. Wọ́n ni wọ́n kọ́ ànábì wọn wá sọ pé inna Allaha qad ba'atha lakum Taluta malika ó ní ọlọ́run ọba ó ti rán ó ti gbé kiní dìdí fún yín o ó ti sọ́dọba òun lọ́lọ́run ní kọ́nà jọba fún yín o wọ́n wá ní anna yakunu lahul mulku alayna àà bóò ló ṣe jọba láàrin bóò ló ṣe jọba ló lé wa lórí wa nahnu ahaqqu bil mulki minhu ha alẹ́tọ̀ sọba jùlọ àwa alẹ́tọ̀ sí ọba jùlọ kí ló fà tàfi lẹ́tọ̀ sọba jùlọ wọ́n ni wà lámúlùtà sa'atan min al sí kí ni kò lówó kìí ṣẹni tó lówó tó gbòrò dáadáa ìfihàn pé nínú téèyàn máa fi jọba náà ni kíyàn orí jájẹ kíyàn orí jájẹ ni pé kò sí bó wọ́n ọba láwọn lórí torí pé kò sí nínú àwọn tí fámílì lọba lọba ìtọ́gbà alálẹ́nu kò sí ní abíyì ìlú kálíkà tó ní kìí sọ lọ́rọ̀ ọ̀nà orí bí

fil ilmi wal jismi ọlọ́run ni ọkátò nímọ̀ bá a ṣe ń darí ìjọba wal jismi ó ní agbára gbogbo ẹ̀ náà tó pé tó bá sọ̀rọ̀ bí ó ṣe kí ni yóò múlẹ̀ ní àṣẹ́rù múlẹ̀ àti pé nínú nǹkan tí yẹn máa fi jọba náà yíyan sọ̀rọ̀ ọba lọ́fẹ́rẹ̀ ẹnìkan kùn ní àbí kí ní ṣẹlẹ̀ ń bí àbí iṣẹ́ ló kùn bí ni ọgbọ́ kúkùn à ọgbọ́dọ̀ sẹ́bẹ̀ ẹni tí yóò ní ṣíkímọ̀ tí ó ní ọpọlọ bá sí ń darí ìjọba pẹ̀lú tó bá ti sún sọ̀rọ̀ yóò múlẹ̀ wọ́n ni wàlọ́hù tí múlùkẹ́ òmà yẹ̀ṣà ọlọ́run bá máa ń fún ní ọlá rẹ̀ ẹni tó bá fẹ́ ẹni tó lọ́n bá fẹ́ lọ́lọ́run fúnlọ́wọ́ ọlọ́run ni yóò tí lè múlùkẹ́ ma yẹ̀ṣà ọlọ́run fúnlọ́run tó bá fẹ́ kí ni àkúléláwùmà máa líkà lè múlùkì ọlọ́run bá ẹni tó bá wọ̀ wàtánzí olùmọ́lùkà mi máa ń tàṣáwù ó sì máa ń gba àjọba kù lọ́wọ́ ẹni tó bá fẹ́ wọ́n tó ìzù máa ń tàṣáwù ẹni tó bá wọ̀ ó burú kú wọ́n tó délù máa ń tàṣáwù ẹni tó bá wọ̀ ó yẹ̀yẹ́ bìyájí ká lọ́kọ́ yìí gbogbo tí ń jórí ọwọ́ rẹ̀ lọ́wọ́ lọ́wọ́ ìnáka àlàkù lè ṣe nǹkan dé gbọ́tọ̀ lágbárí gbogbo àìpẹ̀lú ìlúmọ́lùkà máa ń yẹ̀ ṣáà ẹni tó lọ́n bá wọ́ lọ́wọ́ mímọ́ fọlọ́lá ẹntọ́lọ̀bá fọ́lọ́lá ọ́dà gẹ́bí ayàrin pé Allahu a'lamu aisu yaj'alu risalatahu ọlọ́run lọ́mọ ibi tó wọ́n fi mẹ́sẹ̀jì sí pé ẹni tó wọ́n yẹ lánàbí ẹni tó wọ́n yẹ níbi níbi ọlọ́run ọmọ ẹntọ́lọ̀bá wá yàn èyí bínú ẹ̀ èyí ṣe lára ọlọ́run ti yìn ọyìn ìyébìnrin tọ́lọ̀ bá yìn sípò tọ́ọ̀lù tó yóò tó wá kò béèrè fún kí wọ́n fi yàn wallahu wasi'un alim ọlọ́run ọba yìí ọba tó gbòòrò lọ́lá ọba olùmọ̀ òun sì ni ẹnu ìṣẹ́jú díẹ̀ tó kù ká mú díẹ̀ nínú àwọn àǹfààní tí wọ́n mú wa ní bíbà lára àwọn àǹfààní tí a rí mú ní bíbà yìí òun ni pé ànẹ́bì wọn ó hàjú pẹ̀lú wọn láti pé wọ́n gbọ́dọ̀ lọ́bàá wọ́n gbọ́dọ̀ ní aṣíwájú obodo gbọdọ̀ lé lórí tí ọmọ lédè wọn lọ sógun ó sì sí kíni ọ jẹ́ pé wọn pẹ̀lú tí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ wọ́n ní àtòrí mú pé àwọn ànábì yìí wọ́n lẹ́kọ̀ọ́ púpọ̀ wọ́n sì máa ń bàbà rọ ààrẹ ló fi sọ pé inna ó ti gbé tọ́rútà dìde fún yín kó máa jẹ́ ọba fún yín kò sọ pé ìní bàásùlà kún tọ́rútà tí mo gbé ọmọ yẹn tọ́rútà fún ọlọ́run ló sì ní ni pé yóò dá ká máa fi ọlá tì sọ́dọ̀ ẹni tó lọ́lá ó ní inna Allaha qad ba'atha lakum ọlọ́run bá ló gbé fún yín ó fi ọlá ti sọ́dọ̀ ẹni tó lọ láàmì ọlọ́run bá máa ń fún ní ọlá ẹni tí òrò kan rẹ̀ fún lọ́lá lẹ́ni tí kan rẹ̀ ní kò sí kọ̀wá nínú àwọn ìdílé ọba bí ti bí rẹ̀kan rẹ̀ nílé rẹ̀kan rẹ̀ ọlọ́sí

wọ́n sọ rí sí àtakò wọn àfáà nígbà mísì ní ó ṣe kọ́mọ́ jẹ pátákò pẹ́ pé wọ́n fẹ́ gbàgbọ́ yé lórí ọ̀rọ̀ yẹn ni tó pé ìkan yẹn ìkan méjì ló lè bí bí wọ́n ṣe béèrè o ó lè túmọ̀ sí pé àkí ló dé tó fi jẹ́ bẹ̀rẹ̀ àjùwà báyìí báyìí báyìí yìí wọ́n kàn fẹ́ mọ àlàyé ó sì lè wá níwà pé bóyá àtakò náà ni kò sọ́nà tí ò lè lọ nínú ọ̀nà méjèèjì náà tọ́wá jẹ pé wọ́n kẹfẹ́ ń kọ́rò kílẹ̀ náà ni kò ní mọ túmọ̀ ayẹ́kọ́bìnrin ọ̀hún kò ní túmọ̀ kò ní mọ jẹ́ láìfi fún wọn wọ́n wá pé wọ́n fi ń ṣe fẹ́ sàtakò ní yóò mọ jẹ́ láìfi fún wọn báwọn tó bá rí bẹ́ẹ̀ náà ẹni tí ó fèsì lórí nǹkan náà òun náà wo ni yóò tètè tí ó tètè jẹ́ nǹkan tẹ́lọ́rọ̀ fáwọn tí wọ́n tọ́rọ dàrú mọ́ lójú yóò wò èyí tó sẹ́sẹ̀ èyí tó jẹ́ kókó ní ọ̀rọ̀ tí ó lè tètè yé wọn tí wọ́n ti ti gbà fọ́lọ́run lásìkò iná ni ọba yìí náà sí ìgbà tó fún ọdún ìgbé ọsọ ó ní inna Allaha ọlọ́run ọba ìsọ̀fáwọ̀ àlékún ẹ̀kọ́ rẹ̀ ti parí báwọn èmi kọ́ mọ ìyá ọlọ́run lẹ́yìn ẹ̀kún yín ìtọ́ kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ní lẹ́rẹ̀ tó wá sọ àǹfààní mi ìtó fún fà tó fún fi rí bẹ́ẹ̀ ó ní ọrù wàzádàwú bá tọ̀tán fèlè ilmi ní kíni nínú kíni nínú mímọ̀ láákàyè àti agbára bákanáà òun náà ni pé ìjọba àwọn orígun ìjọba ọlọ́mọ nílẹ̀ tíyàn bá ní tó bá wà fún yìí ìyẹn jẹ́ ẹni tó lẹ́bí tó níran ìmọ̀ agbára nínú àwọn nǹkan tí orígun ìtíyàn mọ́ fi ń dẹ́tọ̀ sí ìjọba òun yẹn pẹ̀lú iná lọ ìsọ̀rọ̀ ọ̀fẹ́ tàbí sọ̀tà kìlẹ̀ yìí wà jísù gbogbo ta ti sọ tẹ́lẹ̀ wọ́n ní bákan náà gbogbo ìgbàtẹ́ni tó bá jẹ́ aláṣẹ tó bá jẹ́ ni tọ́lọ̀ fún nílà káì <coughs> tó fún lọ́pọlọ <coughs> tó lẹ́kọ̀ọ́ mímọ̀ tọmọ bá ṣe ń darí nǹkan tó tún ní agbára bákan náà bẹ́ẹ̀ ni ìjọba rẹ̀ ló fi lójútù ló létò dáadáa ló láti yọrí dáadáa tó pọ̀ ṣùgbọ́n ẹni tó bá jẹ́ sí pé pápájùlọ nǹkan méjì yẹn pàtàkì púpọ̀ kéèyàn ní látàrí bá ṣe tó kan kẹnu rẹ̀ sì mú kẹnu rẹ̀ ọwọ́ táwọn àwọn èèyàn tí wọ́n ní tọ́kan bá wà tọ́kùn sí ayọ̀ bá ìjọba rẹ̀ níbẹ̀ tí ó sì tàbí ṣùgbọ́n lẹ́yìn náà gbogbo ọba tó yẹn bá jẹ pátápátá kìí fi àbí ká kọ́kọ́ ní ìjọba tọ́mọ ádámà ìjọba ìkápá ọ̀dọ̀ ọlọ́ọ̀ba náà ló ní ọlọ́ọ̀ba ló ní ìkápá kíni kéyìn òjọba láti gbé ni wọ́n ti mú láti pé wallahu yu'ti mulkahu man yasha ẹni tọ́lọ̀ bá fún ní ma ń ẹni tó bá wù ní máa ń fún ọlọ́run bá náà lóní bẹ́ẹ̀ náà lọ́ba lọ́ba lọ́ba ni àwọn jẹ́ aṣojú kìíní wọ́n á láṣojú Elédùmarè àbí aṣojú ọlọ́run àwọn ni àrójọ ọlọ́run lórílẹ̀ bóyá táwọn náà fi máa ń sọ bẹ́ẹ̀ nù ìjọba kíyàn bá wá jọba kìí ṣe ìjọba pé alàlì ìtìláàkì makàn sọ́lẹ̀ bẹ́ẹ̀ kọkàn máa ṣe bọ́bá sí wọ rárá gbogbo ìjọba yàn ọgbọ́dọ̀ máa sí kọmọ bá bọ́lọ̀ sí fẹ́ mú ọgbọ́dọ̀ sí agbára lọ yàn gbọ́dọ̀ sí agbára lọ kíyàn bá sí lò ọba tó ní tó fún yóò jẹ́ yẹn yà lórí ẹ̀ ó lè jẹ́ yẹn láyé ó tún jẹ́ yẹn lálùkìyàmọ̀ nínú ẹ̀ náà ni àrùkọ méjì ní ọkọ̀ lọ́wọ́ bá ń bí wallahu wasi'un alim àyíkò ìyẹn bá jẹ́ abdul wasi'i ọlọ abdul ó sì kí ni ọlọ torípò ọlọ́wọ́ bá méjèèjì táyà ẹlẹ́ẹ̀kejì nínú àǹfààní tààrí adibi mú pé àánú ọlọ́run ọba ń bẹ pẹ̀lú àwọn orí ọlọ́run yíma ń ṣe ìkúnlọ́wọ́ fáwọn àlámàrí pẹ̀lú àwọn àmì ọmọ fi jẹ́ èrè ọlọ́run ni àkọọ́lẹ̀ aláhùn nàbí yìí àti àtàbẹ̀yìn báyìí ìrọ̀pá kéré yìí àti kàyí ẹjá fi yẹn eh, mulki ya yá ti ya kò A aka àkà bí àbí àkà ẹ̀yìn ní rúbẹ̀ àkà àti kà àti kà àti kà wàkọ́ọ̀lẹ̀ lẹ́hùn nẹ̀bí ànábì wọ́n sọ fún wọn pé inna ayata mọ́líkì yìí àmì ọlá rẹ̀ pé àmì ọlá rẹ̀ tẹ́mọ̀ pé ọlọ́mọ ọmọ yẹn ni ọ sálẹ́sà ni ayá ti yàkò mú tábútù fi ìsẹ̀kí iná tó ní rọ̀bíkùn kí àkótí ọwá báyí àkótí yìí sẹ̀kínà ìfọ̀kànbalẹ̀ ọdún látọ̀dọ̀ lọ́wọ́ báyí ó yẹ pé sẹ̀kínà yẹn àwọn ti wá lórí ẹ̀gbẹ́ tí wọ́n tú sí àwọn túmọ̀ tó pọ̀ náà àfáà ní rárá àmọ́ tí ń jẹ́sẹ̀ kí náà lédè lárúbáwá ẹmọ́ ò lè jẹ́ àdàmú ká má gbára lé àwọn ìsìràìlìyà ìtàn pè ní ìsìràìlìyà ti ní àwọn ọ̀rọ̀ tó wá látàwọn ọmọ ìsírẹ́lì tí wọ́n máa ń fi sàlàyé ìtàn tó ṣẹlẹ̀ ọpẹ́ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ èyí tí ọba wá tátọ́ tàbí tàbí ọ̀ àpúrúfù fún wa kò sí gbára lé sẹ̀kínà bí sẹ̀kínà táwọn náà ní ìfọkànbalẹ̀ wọn pè ní sẹ̀kínà pé àpótí ìfọ̀kànbalẹ̀ bẹ̀m̀bẹ̀ látọ̀dọ̀ lọ́wọ́ba yí wà bà kí yá tó àti àṣẹ́kù mímọ́ tàrọkà áàlù Musa wà áàlù Harun nínú tọ́ àwọn Musa fámílì Musa àwọn fámílì Harun nínú tí wọ́n gbé kalẹ̀ tahmilu olmalaika malaika ní gbapò tí yóò yóò gbé wà wọ́n kí Harun àwọn Eh, tàwọ̀rátà àwọn wàlá àti wọ́n fi kọ wọ́n dákọ aṣọ wọ́n dákọ bàtà wọ́n dákọ kọ̀pá ànábì Mùsá òtí onísì ẹni àwọn bàkíyà náà nínú tí wọ́n dákọ nìyẹn ọlọ́run ni jẹ́ fún yín na bàbá ìgbà òsè ní rahimahullah àwọn so ní pé ní mátàràkà alù musa wà alù àrù àwọn ni kò sí nǹkan táwà nẹ́bí ọlọ́run bá fi kalẹ̀ ju mímọ̀ náà lọ àti hikima torí pé nẹ́bí ọlọ́run owó kalẹ̀ tí wọ́n jogún wọ́n jogún owó wọ́n jogún gẹ́gẹ́ bá náà ṣe sọ pé al-ulama'u warasatul anbiya àwọn àlfáà ni wọ́n jogún ànábì lọ wọ́n ni lámú yuwarisu dinaran wala dirhaman innama warasul ilma kìí sí owó ni wọ́n jogún ìmà òun ni wọ́n jogún nínú tí àwọn sọ ní abala yẹn òun nìyẹn wọ́n ní wọ́n dá ànẹ́bì Musa àti Haruna sọ torí pé àwọn méjèèjì wà papọ̀ ni wọ́n ti jà ànábì lásìkò kan náà ànábì pọ̀ nínú ọmọ Israẹli gan wọ́n pọ̀ gàbàjẹ́ ẹwọ́ mú ta fi kà nínú ọ̀rọ̀ igun kẹsì pé àwọn ti bùtó fẹ́ àwọn làwọn láàrin wọn ìtọ́ wọ́n fi ọ̀sán ni ìdílé méjìlá ni wọ́n wọ́n ti mọ̀ wọ́n ìgbà tí Ànábì wọn rẹ̀ sọ̀rọ̀ tí ó wá jáde tí ó wá jáde ní ìdílé mẹ́wàá tó wá jáde láyé náà fi àá ibi ìtọ́ fa wàhálà nù pé àá àlùgbà tó ní fi jẹ́ èyàn aláìmọ̀kànmọ̀kàn yí ẹmọ ajá Ànábì fún wa kíní kẹ́kẹ́kẹ́ ẹ̀sà bí wọn ìtọ́sẹ̀lẹ̀ gan-an ẹjí ká dàdúrà ọjọ́ ti lọ ṣáàlá alákọ̀ọ́sọ́ wà di ọlọ́lọ́ láti máa tẹ̀síwájú lẹ́kùn lórí abẹ́nà bàbá àrífẹ́lá ó sì àlékún orí fún ọ̀pọ̀kan ọmọdé ọmọdé ìṣàlùmọ́gbọ́ ọ̀rọ̀ ti lè kọ́lá jẹ́ kan سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم